وكان الله وهو الذي يبين

nínú ìpele gẹ́gẹ́ rẹ̀ ní àkàbọ̀wá lórí pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ tó ń ṣèpàdé alùpàdé àwárí pẹ̀lú ọ̀rọ̀ àwọn àlàyé lórí ìdúgbàgbọ́ bí àmì àti ní àlẹ́ àkùwá ṣe ń tọ́ka pé àti àmì náà ti jẹ́ lórí ìdíjọ́ ìgbà àìsí ìrìnàjò ìgbìmọ̀ ìlú ìdíjẹ́ ìgbìmọ̀ àlejò. 没问题 berarti hari ini diambil dokter. Hari ini diambil dokter. Hari ini diambil dokter. Ini yang diambil dokter. Kita siapa yang diambil dokter? Kamu kita yang diambil dokter. Awak siapa yang diambil dokter? Kita tu tu yang Allah yang dia semua ini itu para orang yang ini kalau kalau ada Allah yang mereka pada semua ini mungkin itu masuk ini di dalam jadi ini perlu dibuat untuk orang orang yang berdoa yang berdoa dengan seluruh hati. Adapun kalau kita 谢谢家人们，不平凡的决定，谢谢天主的恩赏。

ọba àtọ́lá ó fi àìjẹ́sẹ̀ ní ilé ìgbàlù ẹjẹ́ ká wọ́n kílé pẹ̀lú ìgbà yìí táwọn ọ̀sán tó wáyé kẹ̀kẹ́ bá máa ti fà á sí nígbà máa ti darí lọ àwọn ọ̀sán tó kẹ̀kẹ́ ti kẹ̀kẹ́ tó wáyé kẹ̀kẹ́ ti darí sí ìwà máa ti fà á sí tí ò ní kó wáyé ìyá àtàwọn ọ̀sán máa ti fà á sí máa ti darí kẹ̀kẹ́ obìnrin kó wáyé bẹ́ẹ̀ ọdún òní kó wáyé.

كأنهن بيت مفتوح قلوا لي على الزنا Thank you. àwọn oníṣègùn ẹgbẹ́ rẹ̀ níbi tí ìsàmùkú kò ìsàmùkú ọdún orí wọn ẹ̀ ṣe déédé lọ. àwọn òṣùpá wa ń lọ àwọn ènìyàn ẹgbẹ́ mú bí sẹ́ni kéde ìwà ìṣẹ́nu ìmọ̀ pé ìwúra ìwà níbi tí kéde ayé ẹ̀ lọ sí ẹ̀rọ àwọn ọ̀wá bá wọn nìyẹn. ọlọ́wọ́ bá àyè ìjọ ńlá ó ti ṣe ilé ìkàlẹ̀ sí ìwà náà.

gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ ṣe ní ilé máa ti bẹ̀rẹ̀ pé lè ní kù pariwo. Inú àwùjọ máa di ọ̀pọ̀ ọdún ọ̀dọ̀ jẹ́. Àwọn tó wà ní ìgbésẹ̀ inú ìjọ̀sìn àwọn wà nínú ọ̀rọ̀ wọn wà inú tó máa dùn pé bí àwọn àdùká sọ nínú. Àwọn tó wà nínú rẹ̀ irú wọn máa bàjẹ́ pé náà ó ti máa ti àwọn èyí. Torí pé àdìjẹ́sẹ̀ kò ní parí láíláí yóò máa bẹ̀rẹ̀ ilé méjì o ilé méjì ní gbẹ ilé tí ó tẹ àti ilé tí ò ní tẹ ilé tí ó tẹ ní àti àwọn ènìyàn ti wò mí ní ilé tí tí ọlọ́run bá ta kalẹ̀ fún àwọn olùgbàdúró olùkó yàrá lọ́wọ́ wọ́n ti wọ́n gbà rẹ̀ òṣìṣẹ́ ni wọ́n gbéra wọn ni wọ́n bẹ́ẹ̀ bí a mú bí bẹ́ẹ̀ bí a parọ́ bẹ́ẹ̀ bí a ti bẹ́ẹ̀ bí a máa tẹ̀wọ́ láti bọ̀. ini yang ini kita kalau baca buku ini mau mana kan? Ini ini ini kalau pada buku ini ini semuanya itu mungkin masih online ada sesuatu sih. Mungkin itu online luar ini ini semuanya selesai. Kuliah, lihat dulu M Join my facile hello my friends. Today we say aye-aye Beaumont-Fleyc ethè. Why not please buy her a album— לק Žalipanion xgara ku kòny ai She, for her princess toutes were born in Ev prole. Mías mèела mèle يقول أن يوم من الأحزاب ọjọ́ kan péré wọ́n lè fi ọmọ àgbà yìí yé ní kùsì àyọ̀kẹ́ níjọ́ kan péré láàrin àwọn ọmọ ayé ní àdúrà yìí pọ̀ jù àwọn ọmọ wa sọ wa pé ọmọlá ìka yìí máa sọ fún mi rẹ pé táwọn àdájọ́ náà wà sọ ayé ayé mo wá bá wọ ẹ̀rẹ́ ẹ láwọ̀ rẹ bí ọlọ́run ọlọ́run náà wá bá yọ ẹ dàpọ̀ ìdúgbò náà dàbí 没有没有办法的，哎，我们一定要想办法干出来。一定要想办法干出来，不要说一个厂子干，一个厂子。所以说每年老板都说，不能说不挣钱，那个老板老板就说，对，现在那些都是没文化，干的，现在那些有有有文化的人，都是都是高学历。 ọ̀rọ̀ pàṣẹ. Ó ń pẹ̀lú pé máa bá òun ara ẹ̀ lọ àti lọ. Kí ló ń sọ ọ̀dọ̀ wọn? Kí ló ń ṣe sọ ọ̀dọ̀ wọn? Wọ́n máa bá ti ṣe ayé wọn lọ sí. Wọ́n máa ti ṣe pé ẹ̀ tó tó ti wọ lọ́pọlọ. Ẹ̀sọ́ ẹ̀sọ́ ìgbà ti wọ ẹ̀ pé a àìsí ìjẹ wa. Ẹ̀yà jẹ́jẹ́ tí wọ́n mọ̀ ní ìjẹ kọjá ẹ̀yẹ. Ibùdó ìgbà rẹ̀ sí ìlú kékeré wọn. Ṣùgbọ́n tó tó ń bá lọ pápá ìjọ lọ nítorí ẹ̀yìn mọ̀ tó ń bẹ̀rù èyí tó wá tó kú ni pé ẹni ní ìlú pàdé ọlọ́run ti pé nínú ọ̀pọ̀ ìyàlọ́ bára rẹ̀ àwọn tó wá lè pé àwọn ti tradition of life àwọn ti tradition of life tẹ́lifí ẹ̀ báyìí òbí á ẹ̀dá ṣàyẹ ọjọ́ ọjọ́ ọdún ẹ̀ bàtà bàbá bàbá bàbá bàbá kúlẹ̀ rẹ̀ bàbá tó ti kó kúlẹ̀ rẹ̀ ní ìjẹ́ ìgbàdì àlọ́dọ̀ ọlọ́run ó lè fi àdúrà ayọ̀ yẹ àwọn òṣìṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ ti kẹsẹ̀ lórí láyé owó di ìṣẹ̀láǹtì àgbà ìdí sọ yìí. Òkú wa tó wọn òkú láti wá àbùkù láyé àwọn tó bá ti sàn bá dá lọ bẹ̀. Wọ́n wò ó ní owó kò bá lọ. Wọ́n bá ní pàṣẹ kan àwọn tẹ̀ ẹ̀mí kan ini doang yang perlu berhenti di sini. Ibu ya Allah. Ibu. Al-Jan ya Allah. Ah, Al-Jan ya Allah. Al-Jan ya Allah. Al-Jan ya Allah. 哦，我的女儿。 lo van a tener en el